بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أفي يفون الله أفي يقفون أترى àti ọlà fún ànábì Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ fíkìú ẹ́písòdù keje ọ̀rọ̀ fíkìú ẹ́písòdù keje. ibi tí a bá dé ní ibi tí a fi tì sí òun náà ni ojú ewé keje ibi tí ó ti sọ pé wà máa ń wàjádà fi sáúbì yìí mà ní yábìsán láyé dírí màtá àsọ́bàhù èkìtà sálà ẹni tó bá bá àtọ mọ̀ní àtọ mọ̀ní yù gbígbẹ lára aṣọ rẹ̀ kò sì mọ ìgbà tí mọ̀ní yù náà tí ó ṣẹlẹ̀ sí ègìtà sálà ó máa wẹ̀ wà àádà máa sọ́là ó máa dá padà ìrun tó ti kí mẹ́ni ákírì náùmàtín níbi oorun ìgbẹ̀yìn náà màá fi ì tó fi aṣọ náà sùn níbi tá a bá dé nìyẹn afẹ́ tẹ̀wájú. insha allah faslun àlàyé fàrọ hídùlẹ gosli àwọn ọ̀ràn yàn àwọn ọ̀ràn yàn iwe. àwọn ọ̀ràn yàn iwe. Aniyatu, inda shuru' ní ìbẹ̀rẹ̀ ìwẹ̀ ní ìbẹ̀rẹ̀ ìwẹ̀ wàlìfáwòrú wàlìfáwòrú yíyára ṣe ọ̀rọ̀ míì fún fáwòrú ó ní muwalat ó máa ṣe nǹkan tẹlera wọn láì ní ṣèkan sinmi àlìfáórù kíyàn ṣe nǹkan lori ẹ̀ẹ̀kan náà kọ́mọ́ kan ń bẹ̀ kọ́mọ́ lọ sinmi kó tó tún wá kọ̀ǹtínú ọ gbọ́dọ̀ ṣe ní òòrè kan náà. ọ̀ràn àyàn àwẹ̀ ni o ò lè wẹ orí kó o tún wá kọ́kọ́ lọ ṣe nǹkan míì kó o tún wá padà síbi ìwẹ̀ kó o ṣẹ̀ wá wẹ bọ́dì kó o tún dá dúró kó o tún lọ ṣe nǹkan míì kó o tún ṣẹ̀ wá wẹ itan àti ẹsẹ̀ rẹ o gbọ́dọ̀ ṣe é ní òòrè kan náà ni. wàdálíkù fífi ọwọ́ gbo ara lásìkò tá a bá ń da omi sí i ìyẹn ní ń jẹ́ wíwẹ̀ nítorí pé ẹni tọ́kàn ń da omi sórí tómi ń lọ ọlẹ̀ tọ́kàn ń da omi sórí tómi ń lọ ọlẹ̀ lára rẹ̀ a lè sọ pé ó ń wẹ̀ ó dìgbà tí ọba tó ń fi ọwọ́ gbo ara rẹ̀ pẹ̀lú omi tí ó ń dà sí ara ọ̀ràn àyànwẹ̀ nìyẹn náà o gbọ́dọ̀ máa fọwọ́ gbo ara rẹ̀ ó di nǹkan mẹ́ta wàlẹ̀ ọ̀mùm wàlẹ̀ ọ̀mùm tàbí kí wọ́n lo èdè wàtàmím wàtàmím ìyẹn ni pé fífi omi kárí gbogbo bọ́dì ọ̀mùmán gbogbo bọ́dì. ọ̀ràn yẹn ni o nítorí pé ni iwe iwe gbogbo ara ni ibì kankan ò gbọ́dọ̀ ṣẹ́kù nínú ara wa àfi kó já sí pé omi àti ọwọ́ wa ó débẹ̀. ṣe mọ̀ pé kò àbùkátà sí ká tún ṣe máa ṣe àlàyé lórí àníyàn. àti sọ síwájú wípé èròǹgbà wa inú ọkàn wa ló wà ká mọ orúkọ nǹkan tá a fẹ́ ṣe nǹkan tẹ̀sìn pè é ká sì ṣe nǹkan náà ká ṣe nǹkan náà fún Allah ní jẹ́ àníyà jànáàbà la fẹ́ rẹ̀. haidọ̀ la fẹ́ wẹ̀ haid amókọ rẹ nifas ẹ̀jẹ̀ bímọ la fẹ́ wẹ̀ amókọ rẹ̀ a sì pe pé naa náà o àfẹ́wẹ̀ nítorí ti Allah ni. kìí ṣe pé a wà dé bathroomu láwà ní nàwáìtù gásílà jẹ̀nàbà tàbí gasila haida tàbí nawaitu gasila nefas ẹjọ́ nìyẹn o ìyẹn ń rojọ́ nù. àdúrà tá a ṣe ká tọwọ́ bathroom làwọn ní àwọn olùbíkà àmínà lẹ́kọ́ bó ti wà lẹ́ka báyìí tá a bá ti ṣèyẹn tá a wọ bathroom ìwẹ̀ lókù tí a fẹ́ wẹ̀ a nídìí nàwáyé tù nàwáyé tà. kí ni àwọn sunan wá sunanu hu àwọn sunan rẹ̀ àwọn sunan rẹ̀ gasluli yadaini ilaliku aini ilaliku aini kaliwudu wíwẹ ọwọ́ méjèèjì dé ọrùn ọwọ́ méjèèjì gẹ́gẹ́ bí a ṣe ṣe níbi àlùwàlá súnà àwẹ̀ náà nìyẹn pé ká wẹ ọwọ́ wa méjèèjì dé ọrùn ọwọ́ gẹ́gẹ́ bí a ṣe ṣe níbi ti àlùwàlá wàlímádúmádọ̀ fífi omi sẹ́nu ká ṣe ṣùkùṣùkùṣùkùṣùkù ká tú dáalẹ̀ wàlìstinshak fífín omi sí imú wàlìstinfar fífín omi náà jáde síta súnà ìwẹ̀ ni wàgásìlù sì máa hìlì wúzú ni wíwẹ̀ sì máa hù àlè wúzú ni kí náà ń pè ní sì máa hù wàhíyá afakiba afokuba adáàkìlà firas òun náà ni ihò tí ó wọ inú orí lọ ìrìn pé tá a bá ń wẹ̀ á ṣe báyìí nínú súná ìwẹ̀ ò pé ká ti ìka bọ inú ihò ìtì ìwà sì máa kò lè ó bí nìyí ká ti bọ inú ìwé tí wa ara súná ìwẹ̀ ni. wà á mọ sọ́fà tó lè odò ni ní ti awẹ́ awẹ́ etí ẹ̀yìn eléyìí awọ yìí tó wà ń ta yìí. fàyẹ́jìbù gásìlù zọ̀híríà wàbàtìníhà ó di dandan kí a fọ zọ̀híruhà ẹ̀yìn ẹ̀ ẹ̀yìn ẹ̀ báyìí wàbàtìníhà àtinú ẹ̀ wo bí báyìí in other words ọ̀fẹ́ wẹ etí. nínú ìwẹ̀ ó ti ọwọ́ bọ inú etí rẹ̀ ok ó tọwọ́ bọ inú etí rẹ̀ so ẹ̀yìn etí inú etí gbogbo ẹ̀ kò gbọ́dọ̀ síbì kan tómi ò ní dé kókó nìyẹn o kò gbọ́dọ̀ kan báyìí tí omi ò ní dé láti inú etí rẹ wá sí ìta etí rẹ wá sẹ́yìn etí rẹ gbogbo bọ́lọ̀ ń ṣe ká o gbọ́dọ̀ rí i pé omi ṣe kí ni omi débẹ̀. súnà ìwẹ̀ nìyẹn o wíwẹ̀ wíwẹ̀ ọwọ́ méjèèjì dé ọrùn ọwọ́ méjèèjì gẹ́gẹ́ bíi ti àlùwàlá fífi omi sẹ́nu ṣùkùṣùkù fífi omi sí ihò imú méjèèjì àti fífin jáde padà wíwẹ inú ihò etí òun ni ihò tí ó wọnú agbárí lọ àsokúbá àdákẹ́lá firas ihò tí ó wọnú agbárí lọ. wà á máa sọ́fà tó lè obìnrin ní ti ní ti awẹ́ ní ti awẹ́ etí fàyẹ́jìbù gásìlú zọ̀hírì ha dandan ni wíwẹ̀ ìta rẹ̀ ẹ̀yìn etí wàbá tìǹhà àti inú etí wàfàdọ́ ìlú àwọn àṣegbọ́rẹ́ ìwẹ̀ àwọn àṣegbọ́rẹ́ níbi ìwẹ̀ alibidayatu bi gasli lijana bi gasli najasa thumma zakar bíbẹ̀rẹ̀ ìwẹ̀ bíbẹ̀rẹ̀ láti bi nẹ́tíwọ̀kù ni o àti fóònù ni o. bíbẹ̀rẹ̀ ìwẹ̀ alibidaya de gasly najasa ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ níbi wíwẹ̀ ẹ̀gbin wíwẹ̀ ẹ̀gbin fún ma àzákàrí ìyẹn ni pé ẹni tó fẹ́ wẹ̀ ó máa níbi tí ohun tó jáde lára èèyàn tó máa ń yí nínú ara ẹ wẹ̀ ibẹ̀ ẹsẹ̀ wàá wẹ̀ àzákàrí tó bá jọkùnrin tó jóbìnrin yóò wẹ̀ fáríjì ojú ara tiẹ̀ yóò wẹ̀ fàyẹ́niwí ẹ̀ńdàhù àsìkò tí tó wẹ ibi ẹ̀gbin tó yí ọ lára tó sì wá padà wá wẹ àzákàrí rẹ tàbí ojú ara rẹ lásìkò yẹn kálò tí ní lọ́kàn tẹ́lẹ̀ pé o fẹ́ wẹ jẹ́nẹ́bà lásìkò yẹn at that point o gbọ́dọ̀ wà sórí ọkàn rẹ pé o fẹ́ wẹ jẹ́nẹ́bà tàbí o fẹ́ wẹ hílà tàbí o fẹ́ wẹ nífàsì ká lè mọ̀ pé ìwẹ̀ ìjọsìn ló fẹ́ wẹ̀. summa àádọ́wù lè wùdú marratan marratan. oríkèéríkèé àlùwàlà tá a wẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan fàdọ́ ìlú ni ara àwọn ọlá àlùwàlá ni ṣe àmọ̀ pé nínú nínú ìwẹ̀ tàbá kọ́kọ́ ti san ibi tí ìdọ̀tí yí tàbá san àzákàrì ok akọ́kọ́ ti alibidaya de gasili yadaini kaliwudu akọ́kọ́ ti bẹ̀rẹ̀ pẹ̀lú wípé àwẹ̀ ọwọ́ wa dé ọ̀ràn ọwọ́ wa níbẹ̀rẹ̀ nídàṣòro nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ gangan àkọ́kọ́ ti wẹ ọwọ́ wa ká lè láǹfààní àti ti bọ inú omi so àti wẹ ọwọ́ wa méjèèjì lẹ́yìn yẹn àyè ẹ̀gbin àti àgbákàrí àwẹ̀ lẹ́yìn yẹn lọ́wọ́ kan àdọ́hùlìwòdù márùtà márùtà ṣíṣe oríkèéríkèé àlùwàlá wa ní ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan ní ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan. ń kọ́ ilẹ̀kùn ọ̀bẹ sì rẹ̀ jẹ́nàbà ọ̀wà ń mi ó tún rojọ́. now a ti bẹ̀rẹ̀ pẹ̀lú wa méjèèjì. lẹ́yìn náà wíwẹ ààyè ẹ̀gbin àti àzákàrí wa tá a sì ti wà pẹ̀lú èròǹgbà wípé ìwẹ̀ jẹ́nábà la fẹ́ wẹ̀ tàbí wẹ̀ hílà tàbí wẹ̀ nìfàs. a wà á ṣe àlùwàlá níkọ̀ọ̀kan tába ti wá ṣe àlùwàlá níkọ̀ọ̀kan tán fún mọ́ àlàjàsádì yìí lẹ́yìn náà ibi tó ga jù nínú ara níbo ló ga jù nínú ara orí a wà wẹ orí wa nù. wàtẹ̀sílíìsù gásìlì ras wàtẹ̀sílíìsù gásìlì ras wíwẹ̀ orí ní ẹ̀ẹ̀mẹta wíwẹ̀ orí ní ẹ̀ẹ̀mẹta. E ìyẹn ni pé orí tá a fẹ́ wẹ̀ á dà á dà orí yẹn wẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta gbogbo orí gbogbo ohun tí ń jẹ́ orí á dà wẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta. wàtàkìdí ṣíkì jásádì yìí àìmọ̀n títí ẹ̀gbẹ́ rẹ̀ abala kan ara rẹ̀ ọ̀tún síwájú abala òsì ìyẹn ni pé afẹ́wẹ̀wẹ̀ gẹ́nẹ́bà tàbí hélà tàbí nìfàs á bẹ̀rẹ̀ níbi tó ga jùlọ tí ṣe orí orí yẹn wá rè á dàpọ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta tábà tí wá dàpọ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta tán tó tún ga jù tẹ̀lé látùn bọ́ sí tí í ṣe òkè ara òkè ara yìí a wà kọ́kọ́ fọ abala ọ̀tún síwájú abala òsì a kọ́kọ́ fọ abala ọ̀tún síwájú abala òsì wọ́n fẹ́ bẹ́ẹ̀ fún wa tá a bá lè wẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́lá jùlọ. wàtàkìlì ìlú lèmọ́ alàlẹ́ àádọ́ ṣíṣe omi níwọ̀n níwọ̀n lórí oríkèéríkèé ìwẹ̀ wa oríkèé ìwẹ̀ wa àlùwàlá wa ara ọlá àlùwàlá ni so bá a ṣe ń wẹ̀wẹ̀ jẹ́nàbà àti hélà nìyẹn so tábà wá da gbogbo ẹ̀ pọ̀ wọn practically yóò wà lọ báyìí pé ẹni tó fẹ́ wẹ̀ tó fẹ́ wẹ̀ ìwẹ̀ jẹ́nàbà tàbí wẹ̀ háídọ̀ tàbí wẹ̀ nifas o ti mọ orúkọ ìwẹ̀ tó o fẹ́ wẹ̀ o sì mọ̀ pé o fẹ́ wẹ̀ nítorí ti Allah ohun tí ń jà níyàn nìyẹn o dé balùwẹ̀ tó o ti fẹ́ wẹ̀ kó o tó lẹ́tọ̀ọ́ láti máa tọwọ́ bọnú omi pàápàá jùlọ àwa tá a máa ń gbé bọ́kẹ́tì omi lọ wẹ̀ ok kódà àwa tó o fẹ́ wẹ̀ lẹ́nu ẹ̀rọ. E kódà ìwọ tó fẹ́ wẹ̀ nínú swimming pool tó fẹ́ wẹ̀ nínú swimming pool ó kọ́kọ́ gbìyànjú àti ṣẹ́ omi sí ọwọ́ rẹ tí lọ́lọ́tọ̀ ó ṣẹ́ omi sí ọwọ́ rẹ tó bá ga sí pé odò tí ń sàn ni ibẹ̀ náà lọ wẹ̀ sí sọ òun sàn tiẹ̀ so. so a máa kọ́kọ́ san ọwọ́ wa ní ẹ̀ẹ̀mẹ́ta a máa san ní ẹ̀ẹ̀mẹ́ta tá bá ti wá san lẹ́ẹ̀mẹ́ta tán a wá lọ fọ ibi tí ẹ̀gbin yí lára wa a sì fọ ojú ara wa lẹ́yìn tá a bá ti tán a wá ṣe àlùwàlà ní ẹyọ kọ̀ọ̀kan according to mazhab Imam Maliki mo ń sọ o a ṣàlùwàlà ní ẹyọ kọ̀ọ̀kan tá bá ti ṣe àlùwàlà yẹn tán a wá padà sí wíwẹ̀ gbogbo ara wa láti òkè dé ìsàlẹ̀ sísẹ́mù tá a ti wá wẹ̀ ni pé a kọ́kọ́ dá orí wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn náà a bu omi sí sáìdì ọ̀tún wa ọwọ́ iwájú ọwọ́ ẹ̀yìn abala ọ̀tún lẹ́yìn náà a tún wẹ abala òsì a wẹ̀ débi ìparí a wẹ̀ dé ìparí ikùn láti ibi itan wa a wẹ̀ wá sí orúnkún ti ọ̀tún a tún bọ́ sí ẹsẹ̀ òsì a tún wẹ itan rẹ̀ tàbá tún wẹ itan yẹn tán a tún bọ́ sí láti ibi orúnkún a tún wẹ̀ wá sí àtẹlẹsẹ̀ ọ̀tún a tún bọ́ sí ibi ẹsẹ̀ òsì a tún wẹ̀ wá sí ibi àtẹlẹsẹ̀ wọ́n parí bá a ṣe ń wẹ̀ nù. ẹni tó bá fẹ́ wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà bíi haida àbí nífàsì tó bá ti gbèrò pé ìwẹ̀ tó ń fẹ́ wẹ̀ nìyẹn tó ti kọ́kọ́ sanwó rẹ̀ nù lẹ́ẹ̀mẹ́ta tó ti fọ abẹ́ tó ti tó ti fọ abẹ́ nù lẹ́ẹ̀mẹ́ta tó ti ṣàlùwàlá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá gá sí pé ó wà ní abẹ́ ṣáwà àbíkẹ́ ń pè so ó lè dúró síbẹ̀ kọ́kàn máa fi ọwọ́ gbu ara rẹ̀ yóò kàn mẹ́sọ̀ pé àtòkè ló ń ti bẹ̀rẹ̀ ńgbọ̀ bá ṣe gbogbo tòkè tán yóò tún yí ọ̀tún síbẹ̀ yóò fọwọ́ sí gbogbo ẹ̀ yóò rí i pé omi débẹ̀ dáadáa ẹ̀lẹ́ náà yóò ṣe é so yóò máa fọwọ́ bu lọ. kó ṣe ní from above to below from right to left ọlọ́lá bọ́ọ̀ bá rí ṣe bẹ́ẹ̀ kò sí problem ní tó ṣe kókó sí ọ̀ranyàn rẹ̀. àlẹ́ ọ̀mùm àlẹ́ níbi kankan ò wà lára rẹ àsìkò ó débẹ̀ o ó débẹ̀ bá ṣàkíyèsí pé ìyẹn ò rọ̀ ọlọ́rùn kò sí tó ní kọ́ mọ́rọ̀ ọlọ́rùn náà ní mọ́rọ̀ ọlọ́rùn mọ́jà kọ́ way systematic way That's where body wa from above to below from right to the, to the left wọ́n ti ní fàdọ́ ìlú ni èyí tó dọ̀ràn yàn ni pé ibì kankan ò gbọ́dọ̀ wà nú ara rẹ àsìkò mi ó débẹ̀ torí pé ìwẹ̀ lọ́sọ̀pọ̀ fẹ́ wẹ̀ tọ́yìí.